وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. نعم. بسم الله الرحمن الرحيم قال المسلم رحمه الله تعالى ومنهم وهي انهم يقولون ان الذين لتتحقق أن الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم أنفقوا يقولا وأخذت شركا من هؤلاء فاعلم أن هؤلاء شرعة يريدونها على ما ذكرنا وهي من أعظم شبعهم فرض سمعك بجوابها وهي أنهم يقولون إن الذين نزل فيهم القرآن لا يشهدون أن لا إله إلا الله ويقدمون الرسول وينصرون البعث ويفكرون القرآن ويجعلونه سحرا ونحن نشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله ونصدق القرآن ونؤمن بالبعث ونصلي ونصوم فكيف تجعلون تجعلوننا مثل أولئك فالجواب أنه لا خلاف بين العلماء كلهم أن وجد إذا صدق الرسول إذا صدق رسول الله صلى الله عليه وسلم بشيء وقطعه بشيء أنه كافر لم يدخل في الإسلام وكذلك إذا آمن ببعض القرآن وجعل بعضه قمن أقر بالتوحيد وجحد وجود الصلاة أو أقر بالتوحيد والصلاة وجحد وجود الزكاة أو أقر بهذا كله فدخل الصبح دخل الصبح او يعتبر الاعداء كله ودخل الحج ولما لم ينقض اناس من زمن النبي صلى الله عليه وسلم عن للحج انزل الله بحقهم ولله على الناس حج البيت حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين الشيخ محمد بن عبد الوهاب رحمه الله ترى ربي الله بعد الله كشف الشبهات يعني في الذي àwọn ìyàwó dàpọ̀ àwọn orí bẹ́dà àwọn tó ṣe pé wọ́n ṣẹbọ lábẹ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n lọ́nà bí ń ṣe àwíjàre ìlànà iṣẹ́ kan wọ́n fún àgbọ̀nà ni wọ́n mú wá wọ́n sì ń ṣe àlàyé rẹ̀ sáfùlẹ̀ máṣíkù ṣùgbọ́n náà. Ètí a kàní ìgbẹ̀jọ kẹ́yìn. Òun náà ni pé ṣé kò ń sàlàyé ipe àwọn òfà tí a lẹ́yìn sọ̀mọ́ àwọn tó ń jíṣẹ́ fún wa. ẹ̀kọ́ tí wọ́n ń ṣe ó tẹ́pẹ́ ju táwọn ẹ̀rọ ń ṣe ní ayé lónìí torí ẹ̀kọ́ táwọn ènìyàn ń ṣe àwọn ọmọ ń ṣe nígbà tí ẹ̀rù bá ń bà wọ́n nù ìgbà tó kàn án bá balẹ̀ lọ́nà àwọn ọmọ ìṣẹ̀mọ̀ ìgbà tí wọ́n bá ń dùn lọ́nà àwọn ọmọ ìṣẹ̀mọ̀ ìgbà tó bá fèsì ìṣòro tí ìṣòro ti lè yáyé ti fọ ẹgbẹ́ yé ìṣòro gidi gẹ́lẹ́ léyìí dá ẹ̀wọ̀n wọn ha mọ́kànlélẹ́sì lọ́nà àbòtì ọlọ́ọ̀nìkan lọ́nà àwọn fèsì wọn wọn ò ní pe ẹlòmíì fún ọba dẹ́dà. ṣókè ni àmọ́ àwọn mùsùlùmí láyé òde òní gbàtàrà bá ń dẹ̀ wọ́n wọ́n wọ́n ṣe ọkọ̀ pẹ̀lú ọlọ́run gbà tí ìṣòro bá dé bá wọn wọ́n tún máa ṣe ọkọ̀ pẹ̀lú ọlọ́run ọba náà pàtàkì jùlọ gbà tí ìṣòro bá ti ẹ̀ dé àwọn tẹ̀wọ́n kúrò lọ́wọ́ ọlọ́run náà wọ́n ní ara tí àwọn kìkìrì yẹn tó ti pé ju lẹ́nu ilé láàrin ju òṣèlú lọ rẹ̀. tọ́ ṣé kí wọ́n ní àwọn tí wọ́n ń ṣe bọ̀ yìí wọ̀ fún ní dákẹ́ wò. ṣé kí wọ́n ní ìdá àtàkọ́ tó bá ti dá ọ̀rọ̀ lójú. الذين قاتلهم رسول الله ابراهيم ولا يعني كلهم قوم ابراهيم الرحمن نعم. إذا تحققت طبعتي داولوجيو عن الذين قاتلهم رسول الله لكي أعطي النبي صلى الله عليه وسلم لكم أصح أصولا pé làákà yìí wọn lálàáfíà tòótórí pé ṣèkì mọ́rọ̀ kan wá nídìí ẹ̀jọ́ wọ́n ní pé tẹ bá wo àwọn tí àwọn kìbìrì bí ń ṣe bọ́ tẹ bá wá wo tí àwọn èèyàn bí ń ṣe bọ́ ní ayé òde òní ẹ wò kọ́lá fún àwọn kìbìrì yìí làákà yìí tó fẹ́ pé sí torí ẹ bá ra àwọn kìbìrì nìyí àwọn máa ń pe àwọn mọ̀láyíkà wọ́n á máa pe àwọn ànábì ọlọ́wọ́ wa wọ́n á máa pe igi wọ́n á máa pe wọ́n á máa fi òkúta wọ́n á máa fi ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run wọ́n ní ṣe ẹnu bá ń pè gbogbo àwọn nǹkan wọ̀nyí yìí mọ̀láyíkà ẹni mímọ́ ni lọ́dọ̀ ọlọ́run àwọn ànábì ẹni mímọ́ ni wọ́n lọ́dọ̀ ọlọ́run igi. ẹ̀dá pẹ̀lú tí kì í ṣe lọ́rùn ní ẹ̀dá ọlọ́run bẹ́ẹ̀ náà ni òkúta ẹ̀dá ọlọ́run bá ní tí wọ́n ṣe tó jẹ́ nǹkan bọ̀rọ̀ gidi wọ́n ṣe wá láwọn èèyàn táwọn ọ̀rọ̀ ń ṣe ẹni tó ń jẹ́ èèyàn bú kan èèyàn bú táwọn náà lọ pé á

wọ́n mọ̀ pé tí wọ́n àwọn mutí wọ́n mọ̀ pé tí wọ́n àwọn ṣe dìná àwọn náà mọ̀ pé èèyàn kéèyàn ni ni wọ́n sì máa pè é kílẹ̀ bá ti ń pe ọlọ́wọ́ ọba ẹ̀yìn pé lákòókò ìfẹ́ ìwé náà ni ẹgbẹ́ rí pé wéèrè ni tí ó lo tẹ̀síbà bí ọgọ́rùn-ún yóò kó tẹ̀síbà ọgọ́rùn-ún sọ́run yóò gbọ́ aago méje aago méje mẹ́jọ yóò tàn sọ́wọ́ kan ọgọ́rùn-ún sínú ilé kò ọdún wẹ̀rẹ̀ mi yíò wọ́n sì máa pé òní ọlọ́run wọ́n sì máa bọ́ tó lè yóò mọ̀ pé ọ̀rọ̀ sí wọn àbúrò hábù yìí wà láì ọ̀dọ́ tó kílẹ̀ wà láì ìsàlẹ̀ odó tó tí ò ní yìí lẹ́gbọ́n sọ bàtà ti kọ́ síra yìí gan láti ọgọ́rùn lẹ́rìn ọdún four hundred years adínà ó ti lé three hundred years sẹ́ni kọ́ èsì tunu la ń ka ẹgbẹ́ ẹ̀jẹ̀ ń kọ́ balẹ̀ ní lásìkò yìí. na ṣéfì ní ajẹ́ pé ìyẹn ò ní pé ah, àwọn kìbìrì làákà ìwọ́n bẹ̀rẹ̀ fún ẹ̀bọ̀ wọn fúyẹ́ ju àwọn eléyìí lọ. wọ́n lè rọ àwọn fáìlẹ̀m adìlẹ̀ awolá ṣubù ha àmọ́ àwọn ẹni wọ̀nyí wọ́n ní ṣubù àwọn wọ́n ní àwọn nǹkan rújú yóò rè dúró náà tó máa ń mú wa àdáàmà dẹ̀kẹ́nà lérí táwọn sọ yìí náà wọ́n tún lọ́rùn kan máa ń sọ. wàyí ya nǹkan máa ń sọ ni pé min àhàbọ̀ ní ṣúgbẹ́ ìhì fọ́fí sọmọ àga lé jawábi ha wọ́n nínú àwọn ẹ̀rí lálátà máa ń mú wájú ìrújú tó máa ń gbára lé jù èyí tó ń sọ ní ìsìn ṣé kò wá ní jẹ́ sí gbọ́ èsì tí ó mọ̀ wá púpọ̀ kan tẹ́lẹ̀ burú àwọn tíra yìí òun ní máa ń jẹ́ àjẹsára bẹ́ẹ̀ bá jẹ́ òun ní súnà tòótọ́ bá ti ń pàdé ìjọba rẹ̀ bá ti ń sọ kótókótó wọn ló ti lọ lọ sọ tó lọ bí ṣe ìdáhùn fún wa. ara tẹ́lẹ̀ wí ni pé anáwó yẹ kó wọ́n mọ̀ tẹ́lẹ̀ wọn bọ́ pé ẹ̀sìn ìṣẹ́bọ̀ ṣé àlọ́ ẹ̀bọ̀ burúkú rẹ̀ ń ṣèlú àwọn tó ń tẹ́jà ìrìn àwọn òṣèlú àwọn ẹ̀bọ̀ yìí wọ́n ní iná lẹ́bí nàzẹ́lá fi ìmú kùrán wọ́n ní tẹ̀ ẹ̀rọ àwọn tí kùrán ń sọ kalẹ̀ fún yẹn àwọn kìbìlì àwọn kìbìlì sálẹ́bí ṣiṣẹ́ fún láàyè ṣàdúrónì àwọn ọ̀gbà ńlá ìlàhà ìlàwọ̀ wọn ọ̀gbà kọ́lọ́wọ́ ló lẹ́tọ̀ọ́ sí ká lọ sí wọn fara náà wọn jẹ́rìí ọ̀gbà láìláìlọ́wọ́ wọ̀nyí kẹ́sì bú náà rọ̀ kódà àwọn tó máa ń pe àtẹ́bì ló kùrọ̀ wọ́n yóò kí irú lẹ́nu bá ẹ̀sà wọ́n ń jiyàn kọ́lọ́hún ò lè gbé àwọn dìde wọ́n yóò kẹ̀sì irú lẹ́nu kùrọ̀ wọ́n jẹ́ àìlú náà ó sẹ́ṣẹ̀rọ̀ wọ́n máa pe kùrọ̀ánù nírọ̀ yóò ní ìdán náà ní pé ìdán là lẹ́nu pa wọ́n ní ìpín àwọn ìgbèrí máa ń ṣe lọ tàbí bẹ́ẹ̀ nílò tán wọn ò pa gbọ́dọ̀ tán wọ́n pa àlẹ́ mi ló kúrọ̀ wọ́n sọ kúrọ̀ àná jẹjọ́ sọ bákan náà wọ́n sọ pé ọlọ́run ló gbé àwọn nílé. ìṣègùjọ́ kan ní ọ̀gọ́dọ̀ ìbílú wa bá nẹ́bí ọwọ́ amú eegun eegun òkú tó ti kú eegun yẹn ti kẹ́ fún ẹni pé eegun yẹn ti di ó ti di fúlẹ́fúlẹ́ ọwọ́ amú wa ní àlẹ́ ìbáyọ̀ ní yá Muhammad àlẹ́ ìdálóhùn wọ́n ní àyẹ̀fọ́ àtúnmọ́ wọn dáadáa eléyìí náà ọlọ́wọ́ tó gbé dìde وأنا من نعم يبعثه الله ويدخلك النار ولو so bóde ya ìyàkuyà tó náà wọn fi jẹ́rìí bí a àwọn òwò ọ̀sìn yà àwọn eléyìí tọ̀ sheikh wa ni ó wà mọ́ sọ pé wà náà mo náà ṣáàdù àlá ilaha illallah ó ní àwọn àti wa àwọn agbọ́rọ̀ ọba gbọ́ ajẹ́rìí pé lá ilaha illallah kọ́dà àwọn tó máa ń wí lá ilaha illallah ìyẹn nìkan kọ́ wà á nà muhammadu rasulullah àwọn tó jẹ́rìí pé àtẹ́lẹ̀ ìfọ̀wọ́ ẹ̀sọ́lọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ló jẹ́ wọ̀nùfọ́ ti kúl kùrán àwọn tó gba kùrán gbọ́ à ń kírun wà ní mímu bílbà anúgbà àkọ́kọ́ náà wọ́n gbé wa dìde lẹ́yìn bàtà bá kú tán wà ní sọ́ọ̀lì wà nà kú à ń kírun à ń gbàwẹ̀ wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ wà kéyìfà tẹ̀jà ẹ̀lú nàná mísìlẹ̀ wùlẹ̀ àyè lóde wí àwọn ẹni wọ̀nyí ẹgbẹ́ ẹgbẹ́ mẹ́gbẹ́ ṣẹ́gun náà bọ̀ wá bọ̀ wá gbé ni ẹgbẹ́ àwọn yìí kí ni wàhálà ayé báyìí à ń kírun à ń gbàwẹ̀ ẹ̀sùn ní ẹ̀sùn ẹ̀sùn ní akọ́mọ kámọ́sí bíbí àmọ́ ẹ lọ sílẹ̀ yíbò lọ sí wàá dínkù wọn bẹ́ẹ̀ ta pápá ni bá ń sọ tí wọ́n náà lọ lẹ́ yíbò wọ́n náà lọ lẹ́ yíbò tí wọ́n náà lọ lẹ́ wọ́n lọ lẹ́ kírun níta wọ́n lọ lẹ́ yíbò fún àmọ́ nítorí kọ́ ti wá kẹ́yìn ti wá àdìgbò ra àbí àbáwọn lè ṣe wà sí fúnra wọn ni ẹ̀ ń ṣe fúnra yìí yẹ jẹ́ oníbídíà náà ẹ̀ ń ṣe wà sí fúnra yìí tó àmọ́ ohun tó lọ tó wọn wá lára ní kọ́kọ́ rí sí ilẹ̀ yíbò dẹ́lẹ́ iná tẹ̀ wá nì wọ́n yóò tó báyìí ẹnu mọ́sálásí òun tó ní kọ́ bẹ́ẹ̀rù ọlọ́run àìmọye ní ọba mọ́sálásí kó lè lọ́wọ́ já sí mọ́sálásí máa kó bàtà kọ́dà wọn kó tẹ ìmọ̀ọ́mù wọ́n ń yọ fáànù gbogbo ẹ̀ náà ń kí wọ́n ń gbẹ́go fọ́nrán bẹ́ẹ̀ mọ́sálásí wa yìí náà rí tí wọ́n á ní ọba yẹn máa jọ tó ní ọbẹ̀ rẹ̀ ọlọ́run yẹ wàhálà yẹn lọ́mọ yẹn fún bẹ́ẹ̀ rẹ̀ ọlọ́run ọlọ́run bá sọ́nà ọ̀pọ̀lọpọ̀ nígbà ní pé yá ayọ̀ lẹ́dí ní àmà ló ti kú mọ́ wọ́n ti ń dùn náà fún ọkọ̀ tí a wọ́n ti kú mọ́ yá ayọ̀ lẹ́dí ní àmà lọ́lọ́ lẹ́yìn mo lè ní ìtẹ́kùnmọ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run ó ká lóko ohun tó ti síwájú fọjọ́ iwájú rẹ̀ ó tó wá ní wọ̀tẹ́kùnmọ̀ ẹ̀tún bẹ̀rù ọlọ́run nínú ayé àkan náà tòun yẹn lè rí mùsùlùmí kí wọn sọ pé bẹ̀rù ọlọ́run tòun ni àwọn ń kírun àwọn ń gbà rẹ̀ àá àǹtíláìláìláìlá àgbà kọ́lọ́ gbé wá dìde bàkẹ́yìí bàtẹ́jà ẹ̀lú nàná mẹ́sìlẹ̀ ọ̀la wọ́n ní kí ló tẹ̀ wá ń fi wá wé àwọn ẹni wọ̀nyí tẹ̀ wá ń sọ pẹ́lẹ́ bọ́lẹ̀ wá ẹni kọ́ ẹ̀ náà jọ ọ̀rọ̀ sí afáfẹ́ náà bọ́lẹ̀ ní ọ̀tà yìí wọ́n ní ẹ̀sìn bẹ̀rù ọlọ́run abá a afá ń ṣe wá tiẹ̀ wá ń pè lẹ́lẹ́bọ́ a ẹ̀ àdìsá nẹ́bí ni tálẹ́bí ni man kọ́lẹ̀ lè àfi ìyá ẹni tó bá sọ fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí pé kéferì ni pàpàdà àdúgbòdì tó kéferì yọ padà tó dẹ̀ nìkan a ẹni tí ń ṣe wáàtí tí ń dá rẹ̀ tí ń kírun ó ti gbàgbé kóhùn sọ wípé àwọn kírun mọ́ ó ti gbàgbé alábòsí tó wọ́n á sọ pé ẹ̀bẹ̀ mọ́ lọ́rùn ní kankan kan tí ìrìnà bá ń gbé wọn tó jẹ́ pé ọ̀rọ̀ àbùntí ńlá ní sọ ọ̀rọ̀ àbùntí ni. tó òun náà ní pé ṣé pé ní bẹ́ẹ̀ ni ẹ ń kírun ló sọ ẹ ń gbáwẹ̀ ló sọ ẹ ń wílá ilé ayé lọ́wọ́ ẹ ń wí Muhammadu Rasulullah àmọ́ ní tí mo fẹ́ bí ni pé annahu la khilaf bayna al-ulama wọ́n ní fal wọ́n ní èsì yín òun ni pé annahu la khilafa bayna al-ulama wọn láwọn àfa àwọn ọ̀yà pa ẹnu oríláyé àwọn òrán àfa kan ya pa ẹnu tí wọ́n ní àwọn àfa ẹ bá rí sí èkó wọn àtọwọ́ àbí wọn kó ti àwọn àfa àpáwọn àfa àwọn tó jẹ́ àwọn àfa ẹ̀ ẹ̀ní jẹ́ báwọn àfa tí tún èyí ṣe àfa ẹlẹ́bọ. kulluhum wọn ni gbogbo wọn kò sí apá láàrin wọn láàkìlá kúlì gbogbo pátápátá láàkìlá fàbẹ́yìn lẹ́ẹ̀lẹ́ láàrin kúlì kò sí ìyapa láàrin gbogbo àwọn àfa wọn ni anna rajul ipe èèyàn kan ìdásọ dẹkọrọ tó lò wọ́n fi ṣe in ọgbà nẹ́bí gbọ́ níbi nǹkan kan ń tẹ̀lé nẹ́bí níbi àwọn nǹkan kan wọ́n kẹ̀ dábàá wù mí ṣe in ọwọ́ pè ní níbi nǹkan kan kò sí àpẹẹrẹ pé anáwó káfíròn kìfìrí ẹni yẹn lámúyẹ́dẹ́ kólúfìlì islam ẹni yẹn ọ̀wọ́n ní islam wọ́n ní tó máa kí ìhun níbẹ̀ ni ìmọ̀ kí ràn àwọn ẹ̀kọ́ mi ọ̀gbà àwọn ẹ̀gbọ́n tèmi àbí ìmọ̀ gbà rẹ̀ ìrún wọn kọ́ wọlé láyé ìníkìràn tó àbí káàrí ẹ̀ tó jáde mọ́ta ní ìlú ní èmi ó ìníkìràn òṣìṣẹ́ tọ́lọ́wọ́ fún mi àmọ́ gbogbo gbà lẹ́mọ̀ yóò mọ̀ sí kùránì mọ́wọ́ yóò mọ̀ sí kùránì yóò mọ̀ sí kùránì gbogbo gbà gbogbo wa ni ẹ ẹ mọ̀ sọ pé wíyá mọ̀ náà ẹ kùránì mọ̀ sí gbogbo yìí àmọ́ kò ní kírun lè jẹ́ ọlọ́run bá ẹ̀sìn ẹni o kò sí tuntun bẹ́ẹ̀ láyé kò sí tuntun bẹ́ẹ̀ wọ́n ní olùkòlù ọlọ́ọ̀lọ́wọ́ olùkòlù fìsílmì kàfà wọ́n ní ẹwọ́ olùsìlámù yẹ́nyá gbogbo òfin ọlọ́run ní kẹ́ gbàgbọ́ gbogbo òfin ọlọ́run ní kẹ́ máa lò lẹ́yìn kẹ́ máa tẹ̀lé ọlọ́run ní afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd olùwà ní irú ẹ̀sìn wọn ẹ̀fẹ́ máa sìn yẹn ẹ̀fẹ́ gba pákàgbọ́nú ẹ̀sìn ẹ̀ ní gba pákàgbọ́nú ẹ̀sìn ẹ̀fẹ́ pẹ̀lú kìbìtì àbí ọmọ ẹ̀yà gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu ní ìdajì ọ̀yà aláìgbọ́rọ̀ ní ìdajì lọ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá kọ́lọ̀ọ̀bá pẹ̀lú ìyẹn torí islam ọlọ́ọ̀bá ọ̀fẹ́ ẹni yẹn ò bí wọn islam ń sara rẹ̀ lọ́wọ́ tó ẹgbẹ́ àwọn pé gbogbo àwọn tọ́lá ń kírun yìí tọ́lá ń kírun àwọn ń gbà àwọn gbà kọjọ gbèjẹ àwọn gbà wọ́n mọ̀ wá pé ẹlòmíràn yàtọ̀ wọ́n ń pe ṣéwù wọ́n ń pe ṣéwù kókó sí nǹkan báwọn tó wọ́n fọ́ sí ọkàn wọn mọ́ ọ̀dọ̀ ṣéwù wọn tó ẹ̀yọ́ kẹta ń ṣe wọn wọ́n ti ka gbogbo ìsìláàmù náà ti jẹ́ náà ló fi lágbára ọ̀rọ̀ ẹ̀kọ́ ló fi yẹ kéèyàn mọ́ máa dákẹ́ ẹ̀wọ̀n ṣẹ́gun náà tó hábìrì wọn dákẹ́ ọlọ́wọ́ á lò wọn ní sábàdí tó lágbára. gbogbo tí ń jẹ́ ojú ẹbọ ojú ẹbọ ọlọ́run ti pa gbogbo ẹ̀ gbogbo tí ń jẹ́ hijab àti leg gbogbo ẹ̀ wọ́n ti parẹ́ òun náà ní Saudi da nìsín Saudi dáwọ̀ àwọn báyìí ló kọ mọ́tò ní kan pé àyè ẹbọ ni rí ọmọ oúnjẹ lọ́wọ́ kọ́mọ́dà àmọ̀ pé wọ́n kò sí wọ́n tẹ̀lé ya olódò tó yóò yẹ pé kí lélẹ́yìn ẹ lè pe àbùkọ́ ìjìlá ní kẹ́ni tó ń lo pèpè ní ẹ kí ni kí ni jẹ́ báwọn ó ti dá mà dáwà àwọn ọmọdé wọn sọ̀rọ̀ ààrẹ dáwà àwọn òun ló sàgbà nígbà tí ó ti kò báwọn. tòun náà ni pé nǹkan ọ̀kan tí ìyàbá ń ṣe tó bá jẹ́ bọ́ ọ olùrẹ̀ ń lè mà ọba ogun ẹ̀sìn rẹ̀ jẹ́ lẹ́yìn aṣọ́rọ́kìtà lẹ́yà àbàtọ́nà àmàlùkà. iná ni ẹni tó bá ń jẹ́ àpapọ̀ òkú bàlánù lẹ́gbọ̀rọ̀ wọn táwọn yẹn. pàtàkì yóò ní àwùjọ àwùjọ táwọn ti ẹ̀wà nínú ìlú yìí. gbogbo ọba ni ẹgbọ̀rọ̀ wọn sọ̀rọ̀ tàwọn ṣe gbogbo ọba mẹ́lẹ̀ ẹgbọ̀rọ̀ wọn sọ ẹgbọ̀rọ̀ wọn dákẹ́ lé bóde máa sọ̀rọ̀ bí ẹ ti máa ń jẹun lọ́gbọ̀n nípa àyàn ká máa jẹun tàwọn sí ìdúró ojoojúmọ́ torí pé kí ni àwọn ṣubú àti pọ̀ ju nǹkan rújú ó ti pọ̀ jù ìdáàbò báwo làwọn yẹn fi ń gbọ́ àti òdodo lórí rédíò tẹ́bá tẹ́bá ní ẹlọ́lẹ́ ẹlọ́lẹ́ ẹlọ́lẹ́ ẹlọ́lẹ́ ṣèṣe ẹlọ́lẹ́ wò ó kẹ́ni pẹ́bẹ́ ṣe ẹbẹ́ ṣe mọ́lẹ́dẹ́ pè ẹbẹ́ ẹbẹ́ ṣe analysis àbí kẹ́ni pé fẹ́ wò pé ah pé kẹ́ṣe káṣẹ wo gbogbo àwọn àtọ́sílẹ̀ rédíò ẹ wo tó ní túnà kẹ wo mẹ́ ẹni máa dojú méjì lọ gbogbo gbólédò padà sí mẹ́rin gbólédò sí mẹ́rin kwara yìí ó lè má ju wá àti túnà méjì péré lọ. ẹ wá wo àwọn àtọkọ̀ fámú níbẹ̀ tó àwọn èèyàn ti ń gbọ́ rédíò wọ́n ń gbọ́ àwọn ẹ̀bẹ̀ dé nìsín wọ́n tó bẹ̀rẹ̀ gbogbo àgbákò oríṣiríṣi àárín oṣù kan ibi wọ́n dánwò àwọn ìfẹ́ ìṣàkíyèsí tó ṣe lọ́wọ́ náà ẹ̀yẹ tó bá ti di pé wọ́n kí ìṣá ìtàn báyìí nílé gbogbo onídùú tó wà ń kwara àwọn ẹlẹ́bọn náà gbèrú bó wọ́n gbèrú wọ́n gbèrú wọ́n gbèrú rí rédíò ni wọ́n mọ̀ polówó bò polówó ayé polówó kíníkan ayé ń tẹ́ níkan àfọ ọmọ dáwọlá àfọ ọmọ kìnìkan àfọ ọmọ ẹdí máa bọ̀ wá ẹdí lẹ́dẹ̀ẹ́dẹ́ tí si máa gbọ́ lóríṣiríṣi kò síbi tí wọ́n fẹ́rí sọ ẹ̀bọ náà ni. tò náà ló fi yẹ kí ó kálukú kó múra sẹ́mi ara rẹ̀ kó múra sẹ́mi ara rẹ̀ ọ̀rọ̀ nípa ẹ̀bọ ìyẹn kó lè tí ẹ̀bẹ̀ lè tẹ̀lé ọ̀tọ̀ nù. náà ni ṣé àwọn ò rí rí láyé ẹnu gbogbo àwọn afá ló kú nígbà tó lè lè ṣe ọgbọ́dọ̀ tọ́lọ́ lẹ́nu lọ́nà tó pọ̀ wá sí kankan wọ́n wá ní ọ̀rọ̀ ya ọ̀rọ̀ pé ìyẹn tẹ̀lé ìdè ìyẹn tẹ̀lé yìí ọmọ èèyàn ló lè wò pé o ti ní ninety nine percent ìgbé àpò ah, ìbáàdì àwọn ọlọ́run. àbí kó mú lọ́ndẹ̀ yìí o kó tẹ̀sí yẹn kó pé pàtàkì jùlọ tó bá ní ṣe pẹ̀lú ẹbọ tó bá ní ṣe pẹ̀lú ẹbọ ninety nine ẹ̀yẹ́ gbọ́dọ̀ gba hundred percent níbi jíjìn náà ẹbọ jíjìn náà ti kú gùn hundred percent pàtàkì yẹn bá tẹ̀ wọ́n ní problem níbi àwọn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ bí a ẹ̀ṣẹ̀ yìí àwọn ẹ̀lẹ́mú seventy five ń bẹ̀ wà láàárọ̀ lè wọlá pé tó o ti ní hundred níbi ọ̀rọ̀ ẹlẹ́bọ ọlọ́run lè wé ìbúrẹ́ rẹ̀ ọlọ́run lè wé ìbúrẹ́ pé mo mo mo lọ lọ lọ. tòun náà ni ọ̀rẹ́ bọ kì í ṣe bí ẹ̀wọ̀n mi ń ṣeré ẹ wo èyí àwọn tó ń gbà wọn ike kọ́dà àwọn máa ń tẹ ẹbọ fífi náírà fún yẹn nílọrin ẹbọ fífi náírà òkà ṣọ́ra òkà òkà òkà dájà òkà yíjọ láàrin yóò wá ní líláfí làwọn fi pẹ̀lú rẹ̀ líláfí láfí láfí láfí pẹ̀lú rẹ̀ ìlú rẹ̀ líláfí rẹ̀ pé pérépéré wọ́n hàn ń hàn ntú rẹ̀ tó dáa ẹ̀ẹ́ ntú rẹ̀ pé pérépéré lò jòkó tíra gbìdì rẹ̀ tíra gbìdì ló ti wá lọ rí bá lẹ́yìn ẹ̀ ọ̀sùn ló ti wá sí lọ rí bá lẹ́yìn náà ìgbà tó wá dé sí òkà sí líláfí rẹ̀ pé. o ò ṣe mú márùn kó kì bọ́ ọ̀rẹ́ báyìí kọ́ kàn náà má yóò tó àlè wà tó dáadáa so ẹni tó bá ń lajà ọ̀dọ̀ kò kúrọ̀ eléyìí kò jẹ́ ọyẹ kẹ́tì rà tó ti ń bọ̀ wá lọ kò jẹ́ bá eléyìí túmọ̀ sí pé ni ti bí ti jọ́rọ̀ òun náà àwọn ẹni ẹ̀kọ́ ọ̀rá wùdí mi fi o ètò scam àwọn èèyàn tó ọ̀rọ̀ ẹbọ kì í ṣe nǹkan tí èèyàn ọdún ń ṣeré ní àwùjọ mùsùlùmí tó ẹ tó bá ti ń ṣàlàyé ọ̀rọ̀ ẹbọ fún yín òun ló nífẹ̀ẹ́ yín jù láyé ó nífẹ̀ẹ́ yín kò yọ ọkọ sí ọkọ̀gùn sí aburú ni. وكذلك إذا آمن ببعض القرآن ṣéèkì ni ṣẹ̀wọ̀n ǹjẹ́ tí ẹ bá nígbàgbọ́ sí apá kan sọ̀rọ̀ àárín wọ̀já àdàgbà àdọ́wò tó wá tako àwọn apá kan bẹ́ẹ̀. kàmẹ́nì àkọ́rọ́bí tàwùsí bí kéèyàn gba tàwùsí ní ìfẹ́ yá mo gba tàwùsí ní gbọ́ àmọ́ wọ̀já àdà ojú bẹ sọ̀dà ó ó ní ìròyìn tọrọ yẹn ṣéèkì ní irú ẹni yẹn àwọn àbí àkọ́rọ̀ bí tawhid ọgbà tawhid gbà ọgbà wọlé wàsọ̀lá ó ti ń kírun àmọ́ wà já ṣẹda ojúbà zaka àmọ́ ní zaka ń jẹun a zaka yọrun kìí tọrọ yẹn kìí tọrọ yẹn àmọ́ bí tẹ́sírí kìí tọrọ yẹn o àwọn àkọ́rọ̀ adá kúlì yìí. àbótí ẹ̀gbà ìrún gan ọgbà tàwọ̀ṣẹ́dì gan ọgbà ọgbà péjàká ti náà ọ̀rọ̀ yẹn ni àmọ́wájà ṣàyà sọ́ọ́mà wọ́n ní òun ò rẹ̀ tòun ní ó ní àwẹ̀ kì í yẹn. àwọn akọ́rọ̀ rẹ̀ yàrá kó lè wájà ṣàyà àyè àbótí ẹ̀gbà ọgbà àwẹ̀ ọmọ ọgbà akókọ̀rọ̀ yẹn ni ọgbà péjàká àmọ́ ìṣòro rẹ̀ ní pé wàjá hadal hajj ọ wá ní òun ò ní ṣe hajj tí kò ní ti máa lè wé tó adúlọ owó yìí wọn kò lọ sí traveling àti kò lọ sí hajj à kìí kò lè tó bá wọn kìí sọ̀rọ̀ yẹn ọba takú. وإنما لم ينقض الناس لم ينقض أناس في زمن النبي صلى الله عليه وسلم الحج وإن شاء الله كان بي وتربى فوق hajj ṣe lásìkò ànábì lọ́la wọn ní ṣe hajj anzọ̀rọ̀ wá òfin hajj yẹn ọlọ́run wá sọ hajj kalẹ̀ nípa wọn ibi ọlọ́run sọ ayà kalẹ̀ nípa wọn kí wọ́n lè la yàrá náà sí hajj olùbẹ̀rẹ̀ ọlọ́run ní olúwa ṣe hajj lọ́nà rẹ̀ fún yín àmọ́ màní sàtọ́ ilé yìí sẹ̀lí la ẹ̀dùnmọ́ alágbára láti lọ bẹ̀ ní o kọlọ ọlọ́wọ́n ni wà máa ń kà fárọ̀ ẹni tó wá ya kékeré tó ní ọta kọ hajj kí hajj yìí sọ̀rọ̀ yàn fàyín náà wọ́n àgbẹ̀lẹ̀ yìí anil alamin ó ní ọlọ́wọ́n ọba ọba tó rọrùn ni kò ní ìdí kankan ọlọ́wọ́n ìwé ti bẹ̀rẹ̀ ayé ìwé ti bẹ̀rẹ̀ ayé ọlọ́wọ́n ti bẹ̀rẹ̀ kọlọ́ rẹ̀ ìyẹn ni pé nìyẹn ọkọ̀ fọwọ́ fa wàhálà fúnra rẹ̀ ni. tó irú àwọn ẹni wọ̀nyí nìsín ẹ̀ orúkọ àwọn ènìyàn wọ́n gba wọ́n gba ìrún wọ́n gba wẹ̀ wọ́n gba zakat wọ́n gba tàwọ̀ṣí àwọn ájì ni wọ́n gba wọ́n bá fi wọn di kùsùn yìí. tòun náà ni pé àwọn tó láwọn ń gba ìsìláàmù àti láìláì láwù kódà wọ́n fún ọdún láìláì láwù kọ́ ni wọ́n ń gbá wẹ̀ wọ́n ti gbé wọ́n ti kùrọ̀ àmọ́ wọn ò fi ìmọ̀ pé ẹlòmíì lẹ̀ pé àkọ́kọ́ àní sọ pé àìlú lọ́kùn bí náà nà èyí ti pín wọn pé wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba gbogbo àwọn ẹyin ìran ní ájúyín kò ní jẹ́ nǹkan tí ẹ̀rí ládàá kankan bẹ̀rẹ̀ wọ́n jẹ́ báwọn ẹni ìbílẹ̀ ní òsín ní jẹ́ mùsùlùmí nígbà tí wọ́n gba ọ̀kan tí wọ́n nígbà kan wọ́n gba àwọn nígbà kan nínú ìsìlámù wọn wọ̀ náà. ìjọba ọmọ mi ọ̀nà àkọ́kọ́ ni وحتى دمه وماله كما قال جل جلاله ان الذين يكفرون بالله ورسله يريدون ان يفرقوا بين الله ورسله ويقولون نؤمن لبعض ونكفر لبعض ويريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك هم الحق اولئك هم الكافرون حقا واعتدنا للكافرين عذابا مهينا فإذا كان الله قد صرح في كتابه ان من امن ببعض وقرر فهو الكافر نعم الشيخ آه، محمد بن عبد الوهاب رحمه الله ولو من أقر بهذا كله الكبار ضمن قطع صهيونكم أو جلاء أو توحيد أو sọ̀dá ẹni kó máa jí ọ̀run kó máa ń gbá rẹ̀ ọmọ yẹn zàgá ó sì máa ń lọ sí hajj ó ń pa àkọ́kọ́ rẹ̀ lọ́wọ́. àmọ́ ìṣòro rẹ̀ tó ìtọ́ta kùnú jáhádá àìbáṣà ṣékù ní káfọ́rọ̀ bíl ìjìnà ẹlẹ́ni ẹni kékeré ní ipe ọgbà ọmọ kírun ọmọ ìgbà rẹ̀ ọlọ́tí hajj àbọ̀gbà pé ìgbà tó bá kú náà òun ò lè dìde àwọn àgbẹ̀yà yìí pé kò sí ìbéèrè kankan ẹ má tàn láyé jẹ wàhálà dánwò owó wà máa lò ẹ̀jẹ̀ rẹ̀ di ọ̀ràn yẹn ó ti ẹ̀tọ́ tí wọ́n pa níjọba wọn wà máa lò dúkìá rẹ̀ di ẹ̀tọ́ tí wọ́n kó tani ó kó ìjọba ẹ̀sìn nínú ìjọba ẹ̀sìn ẹni tó bá jẹ́ kékeré ìjọba ni ó fìyà jẹ ni wọ́n fìyà jẹ kì í ṣe pé yẹn lè ó dáyà jẹ fún ara yẹn tòyìn ọmọdé yìí wa ike tí ń jẹ́ òfin tó ní a ẹtí òfin ó di kèbìrí kèbìrí sí ni kápá ni lùsàtààbù kìí ti péye lè yọ pa ọgbọ́n àkójọ ọmọ èèyàn èèyàn lè pa nínú Islam ìjọba ní òun ìjọba lẹ́nu òun ẹni yẹn ìjọba ní ọ̀pá tòbẹ́lẹ̀ lè yẹn pààyàn àbí ọba yà ti ń ṣẹ́bọ kẹwàá ní tọ́ ọwọ́ àtẹ̀ apá ìrọ̀rùn gbogbo tó ń jẹ́ ìjìyà òfin ẹ̀sìn ẹnì kìí dá fìyàn jẹun kódà àwọn ẹgbẹ́ kan gbọdọ̀ kóra wọn jọ pípé afẹ́mọ́ ìlú ìjọba ẹ̀sìn láàrin ara wọn ẹgbẹ́ bá ti di náà máa nà á tó rọ o kódà kí bàbá bí ọmọ kọ́ bọ́mọ rẹ̀ kó ti di náà o ò ní nà fún wa nà ní ìnà ike mo fẹ́ ṣe ṣẹ̀rí àfọ kó jẹ́ ọdún ìbúlalà yọ̀ o ọba wíwá sọ̀rọ̀ ìyá kì í ti pé ṣẹ̀rí àti kó wà ní ìdákẹ́rí àwọn pé ẹgbà hundred náà nínú ọ̀rọ̀ ilé yìí kan gbọdọ̀ sílẹ̀ tó wà ní. lórí mo ti ń tẹnu mẹ́lẹ̀ yìí òun náà ní kí wàá sọ pé ẹni tí ó ṣe kékeré yìí hàlà dẹ́mùhù ẹ̀jẹ̀ rẹ̀ di ẹ̀tọ́ wọ́n máa lùhù dúkìá rẹ̀ di ẹ̀tọ́ kì í ṣe pé látọ̀dọ̀ ẹnìkan tó akójọba ẹ̀sìn náà ń lò ní gbogbo nàìjíríà àbí ní kwara tó wá rí ẹnìkan tó ṣe pé ó wá jáde bọ́ta pé wọ́n ń sọ síta pé òun òun ọ̀gbà pípé òun jọ́ràn èèyàn àbí wọ́n ká ọmọ lọ́wọ́ tó ń ṣe ẹbọ ó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run tó àbí rúpi ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run.

oṣù ìtọ́jà àdìsẹ́ pààrọ̀ rẹ̀ lè tọ́ lè ké ni bàbá àyàn ń bú sáré ṣòbó ni níta gbangba pẹ̀lú orí social media pẹ̀lú máfífóònù tó tí wọn bá jáde tó bá ní kò sí àlùkìyàmù kankan fún àkẹ́kọ̀ọ́ ní ṣe kọ́lá kọ́lá àyàn tó tẹ̀lé lọ́nà wáyà yìí wọn ni àní kò sí àlùkìyàmù ẹ̀sẹ̀ ẹ̀ tó bá ti tú ó ti lọ́rùn àyàn ní pé bẹ́ẹ̀ ni wọ́n sì máa tẹ̀lé tó irú ẹni yẹn tó tó bá ti ń lò jọba ẹ̀sìn ni tó sọ bẹ́ẹ̀ wọn àmú ẹwọ orú kánò ìgbà tí àbẹ̀jàbáàrí kàbàrà tó jáde tí ń sọ wótòwótò tí ń bú àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí wọ́n náà ti ń bú àwọn sọ̀hábà níyà yìí nílẹ̀ Yorùbá yìí ìgbà tí wọ́n wá tẹ̀ àwọn ará kánò sọ pé àwọn tó ń gbájú bíbí ọlọ́yà yẹn wọ́n ka ẹ̀sìn fún kọ́dà ló jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ gẹ́gẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n bàbá rẹ̀ wọ́n yá rẹ̀ wọ́n gbọ́dọ̀ àwọn ọmọ tọkọta kù wọ́n jẹ́ kàlífà àwọn yẹn gẹ́gẹ́ wọ́n ta kókó tẹ́lẹ̀ yìí sọ yìí á eléyìí ṣe ìṣe kìí ṣe ìdáná mùsùlùmí tó ọ̀nà lọ́wọ́ ìjọba ti mọ́lé àbílẹ̀ ìyá òní wọ́n tẹ̀sẹ̀ ọdún pé kan fún òdìlọ́kọlọ wọ́n ti ti mọ́lé pé lẹ́yìn ọgbọ̀nọ̀ jáde mọ́ wọ́n ní kọ́lá ọgbọ̀nọ̀ pẹ́ nìkan tí wọ́n kéwu mọ́ bímọ rẹ̀ tó ní wọ́n ti pa ilé kéwu rẹ̀ wọ́n ti pa pé ọgbọ̀nọ̀ sọ kankan ọgbọ̀nọ̀ tí wà síbi kankan mọ́ wọ́n dọ̀rọ̀ àti mọ́nu lé ọ̀pọ̀lọpọ̀ àtọ̀ ilẹ̀ mẹ́lìsì káwọn jẹ́rí nù so ẹni pé wọ́n ń lo ṣẹ̀rí àkíní yóò tẹmátíkálì ń lo ṣẹ̀rí àti lọ́nà tí kejì tó ń bá ṣọ́ra rẹ̀ wọ́n lò sẹ́nu ó ti papọ̀ wọ́n ṣe mọ̀nàkọ́ṣà pẹ̀lú rẹ̀ ní ti èdè díẹ̀ wọ́n á rí pé òní nǹkan sọ onífẹ̀ẹ́ ló ní ọ́ ọpọlọ rẹ̀ òdì yìí dákọ́bá ya òní wọn ni káwọn fi kalẹ̀ fún ọyà òdì ní ẹ̀jẹ̀ ká tó kọlọ rẹ̀ wọ́n tẹ̀sí ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kò tí ọ̀fẹ́ ló lọ́n bá kì ọkẹ̀fẹ́ da ayé rú ni ọkẹ̀fẹ́ tẹ̀sí ọlọ́run rú ni wọ́n tọrọ so bí tí mo ti lọ ni pé ìjọba ni ó mú wọn yẹ kíkẹ́ pa ìjọba ni ó pa dúkìá rẹ̀ wọn á kó gbogbo dúkìá rẹ̀ sí àpò ìjọba tuntun wọn fẹ́ sàlàyé náà nìyẹn. kàmá kọ́lá jẹ́lá wàhálà ọ̀hún jẹ́lá jẹ́lá rù ọlọ́run bá sọ báyìí pé iná náà yẹ kó fún orúkọ ní àwọn tí wọ́n ya kìfìrí sọ́lọ́run wọ́n ń sún ní ìlú tí wọ́n gba àwọn òjíṣẹ́ ọlọ́run bá gbọ́ wọ́n ya kẹfìrí sọlọ́run wọ́n gba àwọn òjíṣẹ́ ọlọ́run bá gbọ́ wọ́n yìí dúdà ayò fẹ́rẹ̀ fún bẹ́yìn àwọn ìwọ̀n sún ìlú wọ́n máa ní tọ́lọ́run wọ́n bá ní káwọn òsèré àwọn òsè àmọ́ èyí tó kan bá mú wá àní gbà wọ́n ní ìwòlélẹ́ yìí wọ́n ní ọlọ́run ló ń gbé àwọn ọ̀gbágbọ́ wọ́n ni kùránì dà kùránù nìkan wọ́n ni wúdà ìrìn náà rè ìbò lọ́wọ́ ni gbogbo àwọn ọmọ ẹ̀rù tó ń ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ wọ́n kó bíbá ويريدون أن يتخذ بين ذلك السبيل يعني نعمل بوزي قلت ثاني أني أعاني بعد أنا الله يدع قرآن أمر أمر دع أنا أنا اقول يقول أنا القرآن في آية كان هني أنا كي دون أنا أنا أولئك هم الكافرون حقا إيه خلاص يا كفري جدينا وبون تاريخ كفري نوا وبون تاريخ نحن وبوك كفري يا رب أنا وبوك كفري وأعتدنا للكافرين عذابا مهينا الله ني إياه كما يقرأني لا إله إلا الله تين يوجه يهيه يهيه completely níta gbangba ni ó ti yẹ̀yẹ́ lọ́mọ ń bẹ nínú yàtọ̀ ọmọ mi ń jẹun tó bá ti kìtò yìí tí ó yẹ̀yẹ́ yẹn dédé pé ah, aláwọ̀dá yìí mọ̀ wá yẹ̀yẹ́ o ìyá tí mo ń wọ́ ní lẹ̀ tí gbogbo ayé ó gbà yàn lọ́wọ́ yà wọn ọlọ́ni ń bẹ lọ́wọ́ wàlá ìdúró ayàkùrá là ń gà ayàkùrá nìyẹn kí ìyá tí kẹ́ntì ó bá ti ń takọ̀ náà bá ti ń takọ̀ tí ń bú àwọn sàhábà tí ń yẹpẹrẹ wọn ọlọ́run ní tí wọ́n fi ẹ̀sìn ọlọ́run fi ẹ̀yẹ ọlọ́run ní àwọn ẹni yẹn ìyà yẹpẹrẹ ń bẹ lọ́dọ̀ wọn lọ́rùn ṣe pé ìyà ẹlẹ́tẹ̀lẹ́ ló ń bẹ àzábù àlímù ń bẹ àzábù náà tó ń bẹ so tẹwárí jù tó lówó kó ẹ̀ta ìró sínú náà ni ìró ọlọ́pọ̀ mọ́jà jíyà gbogbo àwọn tó ń fọwọ́ fàyà láwọn ní ìyà wọ́n níbi ìwà ìfọwọ́ fàyà wọn. tọ́ ṣéèkì ní fẹ́yìn dákẹ́nà wọn kọ́lé sọ̀rọ̀ ha sí kìtàbì nígbà tó wá taari pé ọlọ́wọ́n bá gẹ́gẹ́ ló là máa lẹ̀ nínú Qur'an ibi anamẹ́ni amẹ́nà bìbá ẹ̀dínú wọ́n kẹfàrọ̀ bìbá ẹ̀dínú ibẹ̀ ni tí ó bá gba apá kan gbọ́ ó lóun ọ̀gá gbọ́ fọwọ́ káfírùn ọwọ́ ní kèfèrí ni ní kèfèrí ní kèfèrí òdodo wà á nà ó yẹ sàṣípù mẹ́ẹ̀dẹ́kẹ́rù ọlọ́run ní ìyá ń sọ yóò jẹ́ yóò lẹ́tọ̀ọ́ sí ta sọ ẹni pé yóò àwọn tí ó yíyàn mọ́nú ṣe pé ẹgbàá bá yàtọ̀ àwọn sọ́jà àwọn mílítì sọ́jà fi ń jẹ́yàn pé wọ́n lè má lù wọ́n báyà máa yínú kọ́tà yìí ó ní fọwọ́ pẹ̀lú àwọn kọ́kọ́ máa yínú kọ́tà wọ́n jẹ́ àwọn ìyá àwọn ti gbẹmọ sílẹ̀ wọ́n lè lọ. sọ̀rọ̀ kó tó wọlé àwọn ìgbéra pé ẹyà wèrè ní inú kọ́tà gbogbo ọ̀rọ̀ mọ́ ìyínú kọ́tà ọ̀hún. tòun wọ́n lẹ́nu yóò lẹ́tọ̀ sí ìyà tí wọ́n yẹ pẹ̀lẹ́ ni tó yẹ tẹ̀síkù máa dẹ́ka zálẹ́tì hádé ìṣòro ha wọn lọ́nà kí n tí yóò ti lọ ọ yẹ kó kílẹ̀ báyìí ipe ìyẹn ń ṣe nǹkan kan nínú ẹ̀sìn wọ́n á àwọn apá kan sí nínú ẹ̀sìn lọ yóò jìyà yóò jìyà bí mo sọ lẹ́ẹ̀kan eighty five percent ninety five percent kò gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tàwọn fèèrè ọ̀rọ̀ ẹ̀bọ ìgbé ní ìṣẹ́bọ̀ percent. ní ìṣẹ́bọ̀ ah. rọ ní ìṣẹ́bọ̀ rara mẹ́lẹ̀ yẹn máa wí 100% ní ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ìtọ́lọ́run lédi pẹ̀lú Hundred percent ní ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run 100% ní ìṣẹ́kúkú pẹ̀lú ọlọ́run 100% ní ìṣẹ́ nifaq al-i'tiqadi ẹni pé tèyí tọ̀run ti nú ọkàn ní ìṣe mùnárìkì nú ọkàn ní ìṣe pẹ̀lú ọlọ́run 100% náà náà wá níbi lọ́dọ̀ wa tó ṣókè ní ààrẹ kíkú ṣubú àyè yìí kó ti kú ọba yìí ó yẹ ká rí i pé gbogbo tí wọ́n ń sọ yẹn ibi ata ti ń kírun ta ti ń gbáwẹ̀ àá kílẹ̀ wà láṣẹ àá tó máa wá ló wà ní à ń pè lómi àbọ́lọ́hún wọ́n ní à ń pè à ń pè àwọn tó ń wa à ìrún ń kí yìí ní kẹ̀kẹ́ kan wọ́n àtàlá ti wá tó pọ̀ bá àwọn ti bá nẹ́bí abẹ́ lè mọ lára àwọn mọ́lẹ̀ táwọn ọ̀rẹ́ ọdún bá nẹ́bí àwọn akéne so intanet máa ń ṣe ti ń jẹ́ bọ̀ ọ̀run àbíkẹ́ ìjìnà sí yányá wọ́n ní wọ́n áàdìhì hiya allati dhakaraha ba'du ahlul láwọn kan rí nǹkan káwọn inú àwọn ará ahsa lára àwọn àfáà bó ṣe kọ́ náà lọ pé áá ah, ah, àwọn tá à ń kírun tá à ń sáré tá à ń segin nìkan tá à ń segin nìkan wọn ni tí kì í dáàbì ilẹ̀ rí oríṣiríṣi àyè náà òbí sílẹ̀ àyè ránṣẹ́ sí wa ó sì lè sálà àyè ránṣẹ́ sí wa ṣùgbọ́n náà wọ́n fún ní èdè rẹ̀ ṣíbi ṣíbẹ̀ ń ṣe kaba yìí ṣíbẹ̀ ń ṣe kaba yìí tó níbẹ̀ ń ṣe yẹn bẹ́ẹ̀ jáwọ́ ń bẹ̀ ọ̀nà òun

àwọn olóhùn kì í kí ọ̀rọ̀ àti àwọn kí á fi ọ̀rọ̀ yìí tí wọ́n náà gbà pé kékeré ni àdáàlú dàmù ẹ̀jẹ̀ rẹ̀ tẹ̀sán fún ọ̀pá ìjìmá ní àpapọ̀ ẹnu àwọn àfa. وكذلك بيه بناني إذا قر بكل شيء تبالغ بابو كذا إلا البعث أبو جوف يزيد كان وكذلك يجمل إذا جاء وجوب الصوم طبعا دي قيا وفي شرعنا أو رمضان لا يجهل هذا في أن يكون لما جي إليه وصدق بذلك كله تطيب دقوقو أو كمين قو أما في قوي أو رمضان قلت لك يصور يا جماعة إلى إلى إلى ولا تضعي ولا تختلف المذاهب في ونقول هنا مذاهبكم يا قانون مين فقد نطق به القرآن كما قدمنا عن القرآن بصوت واجو عن صوت واجو فمعلوم أتوانا ملكي أن التوحيد هو أعظم فريضة بتوحيد أمني كتبت بجلن ورنيا الذي جاء بها رسول النبي صلى الله عليه وسلم هو وهو أعظم من الصلاة ولا توحيد الطبي yẹni pé ìgbàgbọ́ èsì ọlọ́run lọ́sàn oṣù ó tóbi jòrò lọ yẹni pé kéèyàn jìnà sẹ́wọ́ ó tóbi jòrò lọ wọ́n zaka ó tóbi ju zaka lọ wọ́n sọ́wọ́ kéèyàn máa gbà rẹ̀ tàwọ́sí tóbi jùlọ wọ́n hajj ájì ó tóbi tàwọ́sí tóbi jùlọ wọ́n kéyìfà báwo wà lọ bẹ́ẹ̀ sọ ìdájà xẹ́dẹ̀ ìnsán ṣé àmì àdéhùn mọ́ tí ẹnìkan bá lówó ọ̀gbà ogun nǹkan tá a sọ yìí tó bá lówó ọ̀gbà nǹkan gbọ́n bẹ́ẹ̀ káfár sẹ́niyẹn ṣe kẹfìrí àbí òṣè kẹfìrí ń tẹ́ bá fi wẹ́ nìyẹn wọ̀lọ̀ àmìlẹ̀ bí kúlẹ̀ máa jẹ́ àbí ìṣọ̀gbọ́n ọ̀gbọ̀n fúnra bẹ́ẹ̀ nìyẹn bá ti nǹkan tá a nàbì wa gbogbo tá a lè wa ní wọ́n ṣe àmọ́ kéèké ọ̀hún. وإذا جاء توحيد الذي هو دين الرسل tí ẹ bá wá ń jiyàn tàwùsí tó jẹ́ ìrànwọ́ òjíṣẹ́ ọlọ́run kó lè gbogbo pátápátá láyà kẹfùrù kò ní di kẹfìrí àbí subhanallah ṣéèkì ni mímọ ọlọ́run pé áá máa àjẹbù hazard jahal wọ́n ní àìmọ̀kà yìí áá olè àìmọ̀kà tó sinmi lé mà ni àìmọ̀kà tó lé kínkà ni tó ẹwẹ́ nìyẹn kéwù tó fi pé lọ́lẹ̀ ó láyà láti máa kọ́ so ó láyà láti kọ ìsálà a wọn ó kéwú àmọ́ ọ̀rọ̀ ọ̀tàn òṣèlú òye tí wọ́n ń jiyàn pé bá àwọn ọ̀sán fáwọn ṣẹbọ ẹni pa ń lọ sàárè táǹkìrùn táǹgbáwẹ̀ ayé ọ̀nà ká alọ́dúnmọ́ká sí wọn dá ló ń pè é ṣé inú kan tí wọn náà ń wí kí wọn náà ní. ká ní ìyẹn gbọ́ àwọn kékeré ọ̀la tòun náà dáhùn rẹ̀ ìdúmọ̀ rẹ̀ náà pé yóò yí wọn náà pé ìṣègùn kò ní pẹ̀lú ọlọ́wọ́n wa. tó ọ̀rọ̀ ọ̀ṣì kì í ṣe ta gbọ́dọ̀ máa bí ṣeré ọ̀rẹ́ bọ́ ìyẹ̀wòsàn dédé rárá kí o jìnnà sí yẹ́nyá kí o bá lè máa jẹ́ odidi mùsùlùmí nínú tó yẹ kọ́kọ́ yéèyàn náà lè ń tẹ́tà ọ̀sọ̀ yìí ìgbàgbọ́ tó fi ń jẹ́ tàwọn kò yé yàn kó mọ́ dáa àdúgbò yẹn lọ́wọ́ ìwàgbọ́lọ́ gbogbo nǹkan tí ó mọ́ dáa ìṣòro tó mọ́ dáa kàwọ́ sí tó kó àwùjọ rẹ̀ yìí ọlọ́run tó sábà wà ló bá nà wá bẹ̀ tó mọ́ sábà wà jẹ́ òru àwọn nǹkan báyà wọ́n ní kí kàwọ́ sí kó kó gbalẹ̀ kí kàwọ́ sí ti gbalẹ̀ torí kí kàwọ́ sí ti bá ti gbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ yọ̀ gbalẹ̀ níbẹ̀ ìfọ̀kànbalẹ̀ ti gbalẹ̀ sílẹ̀ àyínú ni ó balẹ̀ níbẹ̀ wàhálà ni ó balẹ̀ níbẹ̀ àìfọkànbalẹ̀ ni ó balẹ̀ níbẹ̀ ṣùgbọ́n ọ̀gbọ́n ṣáàlà wọn lẹ̀ ṣáàlà wọn ṣẹ́kù aṣáájú ọjọ́ ìyá ìyá ẹni tó ti lọ́wọ́ ní ibẹ̀. Ẹ̀rọ ìgbìyànjú ọ̀sẹ̀ kù. Gbogbo ẹni á fi wá ilé kan. Kí ni àwọn ìṣòro pa ẹni tí ó ń sọ̀rọ̀ lórí oúnjẹ? kí ni ìdájọ́ nígbà tí ìdájọ́ tó tako alhawd alhawd alhawd nàbí. Nam. Nígbà tí ó ń jẹ kìí ṣe ọ̀rọ̀ lẹ́lẹ̀ tọ̀rọ̀ tọ̀rọ̀ tata bá pẹ́ ní eléré ẹnu lóko lòun rẹ̀ wọlé mọ́ o. Lápóúnjẹ alátaní ń ṣe lọ́wọ́ lọ́la tó ń tọ̀rọ̀ gbàtí ẹ̀rọ àwọn ohun àti ẹ̀ ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́ kẹ̀kẹ́ àti sọ̀rọ̀ àwọn ìjẹun lọ́wọ́ náà ẹni tó kọ́ta kọ́ ṣáwù ẹni pé àbàtà àyẹ̀kọ̀ náà rẹ̀ sọ́nà lórí yẹn ní òtí òbí jẹ́ pé ànábi ní ṣáwù nìkan bí àbàtà kankan ní àjẹ́ náà kò sí sí jẹ́ bẹ́ẹ̀ ìṣòro nìyẹn tó a pé kìí ṣe pé aláìmọ̀ ni òun náà ká orí ọmọ ọkùnrin kan bá wọn bá làkà yìí nù àbí ká lọ ní ojú omi rẹ irú àwọn ọ̀jẹ́ fúlàní ìpè lọ́wọ́ ta wọ́n láwọn ọgbà orí yẹn kó kúrò yìí kó kúrò yìí ní wọn ẹni tó bá yẹn ṣe bẹ́ẹ̀ náà kò rí ni tí wọ́n gba àṣàwọ̀ gbọ́ torí ànẹ́bí bẹ̀rẹ̀ lẹ̀ ànẹ́bí bẹ̀rẹ̀ lẹ̀ wọ́n mọ̀ wà hàn Ile ikawa kwa sababu na hawezi sana kuwashiria na yeye sababu ndio nataka hapo. Inshallah kuna kitu kama hicho kwa mtu na mimi sio na kitu. Kuna ndio ndio èyí tó rọrùn jù ni pé ní ká mọ ẹni tó ka Qur'an tó ṣe pé bí ẹnìkan tó ń ka Qur'an lòun náà ń ka Qur'an tó ṣe gbọ́dọ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ tí ìbá ṣe pé bá ń rán mú àbí wọ́n nira rẹ̀ láà pẹ̀lú tí ó kó takálùkù wọ́n tí wọ́n ń délẹ̀ àmọ́ kí wọ́n lo òun bí ṣe yàn burú bẹ́ẹ̀ ṣe pé tọ̀bíyà lẹ́nu ẹni ẹni ṣe kì ṣe pé ní takálùkù wọ́n nira rẹ̀ láà lọ òfin kan tí ó burú bẹ́ẹ̀ èyí tó bá ti ní nira nínú àbí yàn ń bá rán mú tó àbí wọ́n rán gbẹgbẹ rán gbẹgbẹ torí pé òfin máa sí ẹnìkan jẹ orúkọ yẹn ọ̀dà ọ̀dà ọmọ àyàn náà. Lórí ọ̀sẹ̀ àwọn àìkú, bí ẹ bá láàrín tí ó dára sí ìyẹn kan, tí ìyẹn lè sọ fún ìdíkọ̀ náà ìlànà tí èèyàn òun náà lè kí wọn sọ fún yẹn kò lè gbà ọjà náà bú ni ọjà náà rí ni òun lè kí wọn sọ fún yẹn kò lè di ọmọ hajj torí pé kí alẹ́ sọ̀rọ̀ sọ́dọ̀ ní kí bí ọjọ́ bá náà lọ́tọ́ jẹ́ àlọ́ dáadáa gan wọ́n sọ fún yẹn kò ẹni tó bá rí kó nífẹ̀ẹ́ sí lẹ́nu tó sọ fún ọjọ́ bá náà dáadáa fún yẹn kò lè di ìyẹn ò ní kí lọ́tọ́ kí kálá rẹ̀ ó tẹ̀ fún un ìgbàmí ìkan tó bá ní fún wájú tó kọ́ máa di pé ó wà lọ tẹ̀lé sí irú àwọn nǹkan yẹn tó àlẹ́bí ní wọ́tọ̀ wá la gan mọ́tò fún yàn torí pé kí ni ìsọfún yàn yóò ti kẹ́mi yóò fẹ́ máa máa wà ń bẹ̀ tó àmọ́ ẹni tí ẹ bá rí ẹnu pé ah, ẹni ìyá tẹ wọra wa ó máa fẹ́ ṣe ẹnu kó fẹ́ràn ẹ̀ náà fẹ́ràn ẹ̀ tó ń bọ̀ wà ẹ̀. Wọ́n fẹ́ yà kí wọ́n á rí ọjọ́ ìgbà ó tún yẹ akẹ́kọ̀ọ́ tó ń tẹ̀lé ìfẹ́ tó ń wọlé fún ọ̀gá ṣáàbù ọ̀la àti ìlà rẹ̀ ìjọba lọ sí tó fún àti ní lọ́kùn rẹ̀ lọ ní àná ìtọ́jú wa ìjọba ṣáàbù rẹ̀ tó wẹ̀ lọ sí ìjọba ọ̀gá tó kàn ṣáàbù rẹ̀ tó ń yàn ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba tó bá ṣe pé nǹkan tí ìgbà tó fẹ́ kọ́ ẹ̀ ń bẹ nínú ìlú tó wà yẹn bóyá ó ń gbèrò rẹ̀ wọ́n lóun lọ sí Ìbàdàn tó àbá mọ́ ẹgbẹ́ tó dúró sí ìrọ̀lẹ́ náà lọ́wọ́ àárọ̀ rẹ̀ tó wọ́n fẹ́ sàkókò pẹ̀lú ọmọ ẹ̀yìn ọ̀gbà ńlọ́dà jù tó wá di pé tó fẹ́ fọ́ yẹn lọ́rùn tó di ìlú tó nílẹ̀ tó wá fún ìlú mú tó nílẹ̀ tó sàlàyé fún ọ̀rọ̀ yẹn kí ó fẹ́ ní kí ó fẹ́ kú. Germany. Ìyẹn ti sọ ní kí n lọ sí ìlú tí mo fẹ́ lọ sí. Ó ló bí òbí lè ọkọ̀ tó bá wà. Àtúndì náà wáyé rí. Tó ọmọ tí wọ́n pẹ́ àti tó ti lè rí òun. Tó òun ráyè òun ti tó bóyá wọn wọn wà ní sọ́ọ̀tù pẹ̀lú wọn tó fẹ́ràn yẹn yóò pọ̀ yóò pọ̀ torí tí nǹkan fi yọrí náà ní bí náà sí ọ̀nà àárẹ̀. Níbo ni ìfọwọ́ ọ̀sẹ̀ wà ní? Ọ̀rọ̀ tí wọ́n bá lọ́la sí lẹ́gbẹ̀rẹ́ tó ti lára ìgbẹ́tẹ́ lára sí yẹn kìí ṣe tó máa ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fún lára sí yẹn kò sí ọ̀gbẹ́ lára sí yẹn. ẹ̀ tí a bá lọ lára sí yẹn tó bá kọ̀ láyọ̀ fún yẹn kí yẹn ò ní ti kí yẹn ọkọ̀ tẹ̀. ìròyìn náà sọ níbi pòlíṣì ẹnìyàn sọ fún yẹn kálókùtọ̀ á sọ fún ọ kò kí yẹn ọkọ̀ kà sí. tó bá jẹ́ pé ara abúgbá ni kí yẹn ò sọpá lára ẹgbẹ́ta ẹni kan kí oṣù pẹ́ta lẹ́yìn rẹ̀ kí kàṣùmọ́ tẹ́tọ̀ púpọ̀ ọlọ́run ṣe rárá fún wa ọlọ́ ààrẹ. ẹni àtàrà àtàkùn ọ̀gá ti ẹ̀kọ́ ọ̀kan ọ̀lọ́ ìrìnà tẹ́kọ̀ọ́ àìsàkọ̀ọ́ àdínà láàrẹ̀ dábìlì ọ̀fẹ́. wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí ọba mú ẹ̀sìn ní eré tó fẹ́ẹ́ tó ṣeré. kò ní wọ́n fẹ́ ọlọ́run bá ṣeré oṣù dá o ìwé adílé sí kí ọmọ tẹ̀sí sí ẹyẹ tó kí ọmọ ní akérọ̀bẹ̀rẹ̀ lálẹ́ akérọ̀bẹ̀rẹ̀ lájọ́ yìí náà tó kọ́ ìyẹ̀wò ìyọ̀rọ̀ ní orí òbá ìyẹ̀wò ìyẹ̀wò mú ẹ̀sùn lé rí nù irú kaba ẹ̀ ti dá ìyẹn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀dí kékeré nù wọ̀ ìyẹn sọ̀rọ̀ ẹ̀dí kékeré tòun ẹ̀sìn ọlọ́wọ́ máa kódà ilé ayé gan kì í ṣe kọ́lọ̀ nípa wá ṣe láyé nù wọ́n ní ìrọ́pẹ̀lẹ̀ fún ààrẹ tó ó lè fún ẹni tuntun yìí ó lè rẹ̀ fún Islam tó wọ́n lọ ọ̀rọ̀ ayé rẹ̀. Ilé àṣà àwọn ọ̀sán ọ̀sán mi, wọ́n ń dọ́kọ́ ní kí ẹ̀sẹ̀ fi kọ̀ ẹ̀sẹ̀ pẹ̀lú ìlú rẹ̀. Òun jẹ́ jẹ́ pé ó ti ṣe dáadáa. Wọ́n wọ́n

النبي صلى الله عليه وسلم قل المسلم الذي يخالف الناس ويصبر على هداهم خير من المسلم الذي لا يخالف الناس ولا يصبر على هداهم هذا من المسلمين في أمك بقمارية sọ ọ́n tó ń ṣàfaradà lórí àwọn ìwà bútí ń bẹ lọ́wọ́ wọn arábìnrin ọgbà jẹni tí ó ta kété sí wọn lọ́wọ́ tó lóun lè fún wọn wọn máa ń tó kọ́ ẹ̀sìn ìtọ́jú ọ̀dà èyí tó kókó ni pé kẹ́ni tó fẹ́ ṣe wá sí ẹ̀kọ́ máa àwọn ọ̀nà wo lèyàn máa ń gbà tí wà sí fáwọn èèyàn báwo lèyàn ti máa ń bá èèyàn méjì papọ̀ tó tó òfin ní rí ọ̀fà síbi àbúrò rẹ̀ wọ́n tó bá ti tó wáyé pé á ah, alágbó ikọ́ ìwọ́n ti mọ̀ pẹ́lú rẹ̀ fún yẹ tó ṣe máa gbé ápì kápọ̀ lóyè tó àmì tí ó wáyé ti dá wà ìwọ̀n ti tẹ́lẹ̀ mi fún yẹ o ara kìí kiri àdáwà nù ara ẹ̀ tó wáyé jẹ́ dá ìyá ẹ̀ tó gbọdọ̀ ní ọgbọdọ̀ ní àṣàjá ọgbọdọ̀ lákin ọlákin tó ó ju etí dá ojú tó bá ti dáwà kò lè fi dáwà tó náà dáwà ayé wà sí àwọn ayé ní ọ̀nà ọ̀dẹ́ tí wọ́n wáyé lọ àwọn èèyàn yóò wù mí táyà èèyàn fẹ́ ládùúgbò yìí lọ́dẹ ọ̀nà ọ̀dẹ́ kì í ti tọ́nà wọn bá tọ́nà bá fẹ́ yóò máa pẹ́ àwọn ọ̀rọ̀ kalẹ̀ báwọn èèyàn ni ẹ̀lùkọ́ la máa kọ́ ra wọn lérí ìlérí ilé ní ládùúgbò yìí púpọ̀ tó ti mọ̀ pé lérí ibú lálá ni wọ́n so irú nǹkan yẹn lẹ́ni ọ̀nà ìṣẹ̀lẹ̀ sẹ́ni ọ̀rọ̀ tí wọ́n tó wọn náà ń bẹnu náà gbọ́dọ̀ máa pè ní yẹba wọn kìí ṣe wọn náà máa pè yàn tó o lẹ́tọ̀ àti máa pè yàn ní yẹba wọn tó tó a pé wọn lọ wá rí báwọn wọn náà ti ti wá àti ọwọ́ tó lè kó wọn kó wọn kọ́ tó bá ti wọn lè tó tó wọn kú bẹ́ẹ̀ òṣèlú tó burú bẹ́ẹ̀ o gbé ẹ̀mí rẹ̀ sánù wọn gbé rí pé wọn gan-an bọ́ lọ́wọ́ sílẹ̀ oṣù tó ń dúpẹ́ kí ẹ bá jìnà kí ẹ jìnà fáwùjọ nípa ìyẹn ti bá rẹ̀ ọ̀nà àìlẹ̀ tó lè ṣáàlẹ̀ kan nà tó lè ṣáàlẹ̀ kan nà oṣù tó ṣe lọ rẹ̀ rẹ̀. Olùkọ́ ẹ̀kọ́ rẹ̀ ló ń bẹ̀rẹ̀.